tọkùrù àwọn obìnrin tí wọ́n bá kọ̀ sílẹ̀ wọn jókòó lẹ́yìn kíkọ lẹ̀ tán kọ̀ wọ́n lẹ̀ nílé ọkọ wọn fún kúrò mẹta kí ló ń jẹ kúrò àwọn kan ní hayub àwọn kan ní mara ọlọ́ni wattaqullaha rabbakum ẹ̀fọ́ ya Allah olú yín ẹ gbọ́dọ̀ lé àwọn obìnrin yìí jáde nínú ilé wọn lẹ́yìn àwọn náà sì gbọ́dọ̀ jáde. ṣáájú kó tóó di wípé àsìkò tí wọ́n fọ̀dọ̀ yín sílẹ̀ pé òun náà nígbà tí wọ́n bá parí ìdá wọn ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ lé wọn jáde ńlé wọn wọ́n tó parí ìdá wọn àyàfi tí wọ́n bá ṣẹ̀ tí wọ́n bá ṣe àlùfàṣà kan tó hàn láàrin ìgbà táwọn àlọ́dọ̀ yín tán láwọn ṣe ìdá wọ́n ṣe ń tọ́ta kutọ́ lọ wọ́n ṣe ń tọ́ta kutà nábì sallallahu alaihi wasallam wọ́n wù àlùfàṣà wà rádaràdá ìgbà náà lẹ́ẹ̀ tó lè lé wọn. ta lẹni tí ọlọ́run fún láǹfààní pé ó lè kọ obìnrin sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó ọkọ nìkan ló lè kọ ìyàwó sílẹ̀ o nítorí pé ọkọ láàrin ọkọ àti ìyàwó ọkọ ní ìfẹ́ kí ìgbéyàwó bàjẹ́ kí ló dé nítorí pé àìmọye owó lọ́nà ọ̀pọ̀ àìmọye wàhálà ló ṣe kó tó di pé ìyàwó yìí bọ́ sí lọ́dọ̀ òhun náà lẹni tó tí ó sì máa ṣe sùúrù jù lórí nǹkan tí ó lè mú kí ìgbéyàwó rẹ̀ kọ́tọ́jọ́ kó pẹ́ òun ni ó sì máa ronú ní gbogbo gbà nípa n tó lè já sí tó ń bá padà lé obìnrin yìí lọ ṣùgbọ́n obìnrin òun á máa tètè bínú tiẹ̀ nì ìwọ̀nba ni ó sì láfaradà kọ́dà àfojúsùn rẹ̀ ò ní lọ títí tọ́lọ́run ti mọ̀ kẹ́ ẹ̀ bá kó ńlẹ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kọ́lọ́kùnrin tó wà láyé ni ṣé bá ọmọ àbíwọ̀n náà ṣe máa sọ fọ́kọ rẹ̀ ń jẹjúmọ́ ṣé wà nìkan lọkùnrin táwà ni ta ló máa hà mọ́. tó bá jẹ́ pé ọwọ́ ọkọ àtìyàwó ló bá wà le, wọ́n lè kọra wọn lẹ̀ kíkọ́ lẹ̀ tí ó wà láyé kò bá ju tó ti wà yìí lọ torí pọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá ti bí sọ́kọ báyìí ó lè kọ́ lẹ̀ láì níye gbà ọwọ́ ọkùnrin ni kíkọ́ lẹ̀ wà ọkùnrin tó bá jẹ́ ọmọlúwàbí ó lè kọ ìyàwó rẹ̀ lẹ̀ kíkọ́ lẹ̀ mẹ́ta ìyàwó rẹ̀ kọba àjọmọlúàbí ìyàwó rẹ̀ ọba sì jẹ́rú ṣùgbọ́n ẹrú kíkọ́lẹ̀ méjì péré lónìí àwọn ẹni tọ́jú òmìnira àwọn ni wọ́n láǹfààní àti fọbìnrin sílẹ̀ ní kíkọ́lẹ̀ mẹ́ta gbogbo ẹni tó bá sì jẹ́ ní tó ti bàlágà tó ní làákàyè tó sì lè dá sẹ̀sà irú wọn lè kọ obìnrin sílẹ̀ ṣùgbọ́n ẹni tó yẹ pé wọ́n mú tipátipá wọn tú láàsì rẹ̀ òun ò lè kọ obìnrin lẹ̀ ká pè ń o bẹ́ẹ̀ náà lẹni tí ń hún rírà tó ti mumu kú mu tó ti gbà pé tí ò ní làákàyè tí ò máa tó ń sọ tí má tiẹ̀ ń sọ̀rọ̀ irú àwọn eléyàn bá bá kó obìnrin sílẹ̀ àní pè kíkọ́ lẹ̀ bákan náà ẹni tí ló ń bí inú ń bí débi kíkọ́ máa tó ń sọ òun náà bá bá kó obìnrin sílẹ̀ kò sọ ọ̀tọ̀ ni jáde lẹ́nu ọ̀hà ọ lọ́ba sọ wípé òun kọ ìyàwó lẹ̀ ọ̀tọ̀ ní tó fẹ́ sọ ọ̀tọ̀ ní tí ń sọ jáde lẹ́nu wọ́n sọ pé irú yìgì yẹn kò túká bákan náà ẹni tó fọnú fọra àbẹ́ni tó gbàgbé àbí wèrè tírú wọn náà bá kọ obìnrin sílẹ̀ àní sọ pé wọ́n kọ̀ ọ́ lẹ̀ kí ni ìdájọ́ ọ̀ká tiẹ̀ kọ obìnrin sílẹ̀ náà rí ọ̀tọ̀ ọ̀tọ̀ náà lábẹ́ òfin ọlọ́run wípé kí ẹnìkan kọ ìyàwó rẹ̀ sílẹ̀ tó bá yẹ kó bùkátà bẹ́ẹ̀ bóyá kọjá pé ìyàwó rẹ̀ ìwà ìyàwó rẹ̀ ọ̀dà àti pé ìbágbépọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ó ti polúkúrúmuṣu àmọ́ tí ó bá sí bùkátà ìsìláàmù ò gbà pé kó kọ obìnrin sílẹ̀ o ìsìláàmù ò gbà pé kó kọ obìnrin sílẹ̀ lópin ìgbà tó bá ti pé wà àti ìyàwó rẹ̀ ń jọ ń gbé lálàáfíà àmọ́ tó bá jẹ́ pé túláàsì bá ń bẹ́ẹ̀ túláàsì kan ló tì ọ́ tó fi fẹ́ kọ ìyàwó rẹ̀ lẹ̀ bí kọjá yìí pé tíyàwó bá ń bẹ pẹ̀lú rẹ yóò máa rí ìnira náà ni kò burú o lè kọ́lẹ̀ àbí kọjá pé ìyàwó ń kórìíra pé kó wọn pẹ̀lú rẹ ó ti sú ah èèyàn fẹ́ gbọ́dọ̀ rẹ mọ́tú lẹ́kọ̀ọ́ máa lọ kò sí wàhálà tó bá jẹ́ pé ìyàwó èsè sọ́lẹ́ẹ̀t ìyàwó èsè lọ́hùn ọ̀ràn yẹn lọ́jọ́ lórí ọkọ pé kọ́kọ́ lẹ̀ ò lẹ́yìn ìgbà tá a bá ọ̀ràn yẹn ni kò kọ́ lẹ́kọ̀ọ́ kó sinmi. tọ́ àbí kọjá póbìnrin yẹn èyí sóbìnrin tó pàdé má ó ń ranù ó ń regbè ni kò sẹ́ni tó sẹ́wọ́ sí tí ò dáhùn ó ń zì náà ni. so obìnrin yẹn wọ́n kìlọ̀ fún títí kọ̀ gbọ́kọ̀gbà ọkọ̀ọ̀lẹ̀ túláàs ọgbọ́dọ̀ kọ̀ọ̀lẹ̀. tọ́ ìgbà míì kíkọ obìnrin sílẹ̀ sí máa jẹ́ wọ̀. yìí máa jẹ́ bí ẹni tó fẹ́ kó ìyàwó rẹ̀ lẹ̀ nígbà tí ìyàwó ń se nǹkan oṣù haram yìí ẹni tó fẹ́ kó ìyàwó lẹ̀ nígbà tó ṣe yí pé ẹ̀jẹ̀ ìbí máa ń jáde lára rẹ̀ ìwọ kọ obìnrin sílẹ̀ lẹ́yìn ìgbà tó ti mára tó sì ti wẹ̀ àmọ́ ti bá lò kó tó di haram náà lò kódà kó ṣe yí pé haram nínú ètò tó jẹ́ wọ̀ ọ náà ní ọkọ obìnrin sílẹ̀ pẹ̀lú gbólóhùn ẹyọ kan pọ̀ kọ́ lẹ̀ kíkọ́ lẹ̀ mẹ́ta lẹ́ẹ̀kan náà kí ló dé kí ni lé ọlá rí tó fi fẹ́ tètè nánàkúnà láyè kan náà ọlọ́kọ obìnrin náà lẹ́ẹ̀mẹ́ta gbólóhùn kan náà ọlọ́kọ obìnrin náà lẹ́ẹ̀mẹ́ta haramu kọ ìyàwó ó sì lè ó lè àmọ́ tó máa rán yàn kò gbọ́dọ̀ sọ pé òun kọ́ lẹ́jọ́ báwo wá ni gbólóhùn tí wọ́n máa fi kọ obìnrin sílẹ̀ oríṣìí méjì ni gbólóhùn fi ń kọ obìnrin sílẹ̀ pín sí. alákọ̀ọ́kọ́ òun náà ni sarih at-talaq at-talaq al yẹ pé tó dá lórí pípọ̀ kíkọ ọlẹ̀ ní pọ́nbélé òun náà làwọn gbólóhùn tó ẹkùn kò lè nítumọ̀ mí ju kíkọ ọlẹ̀ lọ gẹ́gẹ́ bí kó sọ yìí pé òun kọ ọlẹ̀ kó sọ yìí pé tọ̀làkùtùkì pé òun kọ ọlẹ̀ ọ̀hún àǹtí tọ́ọ̀lẹ̀ ó ti dẹni tó ń kọ ọlẹ̀ ọ̀hún àǹtí mùtọ̀lọ́kọ̀ ó ti dẹni tó ń kọ ọlẹ̀ ọ̀hún àlẹ́yẹ tọ́lọ́k àbí òun ti sọ yìí ọ̀ràn yẹn ni pé kó wọn kọ ọlẹ̀ ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ tọ́láàpù tọ́láàpù pọ́ọ́lámkọ́f ó ti túmọ̀ sí pé kò lè nítumọ̀ míì kọ́ sọ ẹnu ẹ kọ́ sọ lò. àmọ́ àtọ́láàpù bìlkìnáyà wọ́n kọ obìnrin sílẹ̀ pẹ̀lú ẹ̀nà. òun náà ní gbólóhùn tó ṣe pé ó lè túmọ̀ sí kíkọ́ ọ̀lẹ́ ó sì lè túmọ̀ sí nǹkan míì. yẹ́n bí kọ́ sọ pé àǹtí bẹ́ẹ̀ ọ̀dẹ̀ni tá a já o àti já ọ̀dànù àwọn ilhaqi bi ahlik gbálẹ̀ bàbá rẹ lọ. ọ̀ọ́ sọ̀mọ́kẹ́ ni wọ́n máa sọ ojoojúmọ́ kó sá máa lọ́lé bàbá rẹ̀ kó sá máa lọ́lé bàbá rẹ̀. ọ̀ ah, náà lè túmọ̀ sí kíkọ́ ọ lẹ́wọ̀. tí ẹni tí ọfẹ́ kọ obìnrin sílẹ̀ bá ti wá sọ oríṣi gbólóhùn alákọ̀ọ́kọ́ yẹn wípé òun kọ obìnrin sílẹ̀ kíkọ́ ọlẹ̀ ti wáyé nù. àmọ́ tó bá lu ẹ̀nà kò ní í àyàfi tó bá jẹ́ pàníyàn rẹ̀ ni wípé òun fẹ òun ti lé lọ naanụ ẹni tó ní máa lọ lé bàbá rẹ àníyàn rẹ̀ ni pé òun kò fẹ́ mọ́ náà àníyàn là ń bùkátà níbi ètò jẹ́ náà a bùkátà àníyàn tí ó jẹ́ òkodoro tí wọ́n bá sọ fún ìyàwó rẹ̀ pé haram ó mi o sísọ obìnrin fúnra kò di eléyàá pè ní eléyìí tó ṣe pé yọ san kàfàrà nígbà tí ọkùnrin bá sọ pé obìnrin kan ti dèwọ̀ fóun àní kó ti kọ́lẹ̀ ṣùgbọ́n a sọ pé ọ̀rọ̀ tó sọ yẹn yóò sọ kàfàrà lé lórí. téèyàn bá wá jẹ́ pé èèyàn ń ṣàwàdà ní kọ́ ọ wá fàwàdà ó fi kọ̀yàwó lẹ̀ ah, tí ẹ bẹ́ẹ̀ nìyẹn. Abu Hurairah radiyallahu anhu ọgbà ìgbà wọ̀rọ̀ wa látọ̀dọ̀ Annabi sallallahu alayhi وهزلهن جد النكاح والطلاق والرجعة أخرجه أبو داود وابن ماجه النبي صلى الله عليه وسلم بسند حسن بطرقه ọ̀nà tó gbà wá ó ṣe fi sẹ́rí látàrí pé tá a bá pa àwọn ọ̀nà yẹn pọ̀ mọ́ra wọn mọ́ra wọn mọ́ra wọn mọ́ra wọn yóò gbé pẹ́ẹ́lí. Ànábì ní nǹkan mẹ́ta wà o tẹ́ pé bí èèyàn bá mú lóòótọ́ òótọ́ ní ọ̀jẹ̀ o bí èèyàn bá sì mú láwàdà yóò dòótọ́ máa lọ́wọ́ o kí làwọn kan mẹ́tẹ̀ẹ̀ta náà ìyàwó ìyàwó fífẹ́ ìyàwó kíkọ̀ọ́lẹ̀ àti dídóbìnrin padà ìyẹn ni pé bọ́ bá ń fàwàdà fẹ́yàwó tó bá fi sọ pé wọ́n fẹ́ fẹ́ ọmọ kan ó sì wọ àwọn náà wàá fàwàdà fífún ọ ibi ọ̀dà àfihàn ọ wọ́n náà wàá sọ pé mo gbà á lọ́ba tán àfihàn wọ́n sọ pé mo gbà á lọ́ba tán gẹ́gẹ́ bí olùkọ́ni ti ń kọ́ àwọn ọmọ nílé ẹ̀kọ́ ó wá jẹ́ pé àwọn géńdékùnrin ní ń kọ́ olùkọ́ yìí wá máa bá àwọn ọmọ sọ̀rọ̀ wọ́n wá ń kọ́ wọn ní fíkà wọ́n wá ní lónìí tá a bí igi ṣe máa so wọ́n láwọn ọmọ ó ní tọ̀ bí igi ṣe máa so ni pé bàbá ọmọ sọ pé òun fọ ọmọ òun fi fún ọkùnrin ọkùnrin náà wàá sọ pé òun wa ń wí wípé òun òun fọ ọmọ òun fún ìwọ tó jókòó lọ́mọ akẹ́kọ̀ọ́ bá ní òun gbà á o tọ́ba ní kí ló kọ ìyàwó tẹ́ fi fún òun òun ọ̀fọ́ máa fún òun kọ́ yín lẹ́kọ̀ọ́ ni ni àṣebẹ́ náà rẹ sọ pé nǹkan mẹ́ta wà àwọn ẹbí sáwàdà torí ẹ̀ lèyẹn ṣe máa sọ gbólóhùn ló ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni kíkọ́ ọ̀lẹ̀ ẹnikẹ́ni tó bá ti fi kíkọ́ obìnrin sílẹ̀ tó bá fi sàwàdà yọ̀ọ̀sẹ̀ náà ni o yọ̀ọ̀sẹ̀ náà ni kò sí wàhálà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni dídóbìnrin padà ẹni tó kọ́ ìyàwó ní kíkọ̀ kínní kíkọ̀ kejì tọ irú àwọn obìnrin bẹ́ẹ̀ tí ó bá ti parí ìdá rẹ̀ a lè dá wọn padà tọ ìwọ wá lọ fi ọwọ afáwàdà ọwọ àfi sọ pé ó ti dá padà kó tó wá rò pé ọ dá padà ó ti padà náà nìyẹn ó ti padà náà nìyẹn wọn kì í fi sáwàdà tẹlẹ ìjọba àtàlẹ́sọ̀n jidduhunna jidd wa hazluhunna jidd an-nikahu wat-talaqu So, àwọn oríṣiríṣi ọ̀nà tí àwọn èèyàn fi lè kọ́ra wọn ó pín sí ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ at-talaqu al-munajjaz òun náà ni kéèyàn kọ obìnrin sílẹ̀ kó sì máa ṣẹlẹ̀ ní wàràǹṣeṣà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni at-talaqul mudaf òun náà ní kíkọ obìnrin sílẹ̀ káwá fi rọ̀ sára nǹkan kan dáké kíkọ lẹ́hìn ní ṣẹlẹ̀ ó dìgbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ ká fi tì sára nǹkan kan ẹlẹ́kẹta at-talaqul mu'allaq ká kọ obìnrin sílẹ̀ ká kọ́ ká sọ̀rọ̀ òní ṣẹlẹ̀ ẹ̀yàfi tí n ta sọ̀rọ̀ sí lára tó bá ṣẹlẹ̀ àpèjúwe alákọ̀ọ́kọ́ òun náà ni ètò àpè ní at-talaqul munajjaz kákó obìnrin sílẹ̀ kó sì máa ṣẹlẹ̀ ní wàràǹṣeṣà òun náà ni kí ọkùnrin kọ́ sọ fún ìyàwó rẹ̀ pé òun kọ̀ ọ́ lẹ̀ òun ti kọ̀ ọ́ lẹ̀ tí yẹn bá ti sọ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà ni nítorí pé kò fi nǹkan kan kọ lọ́rùn kò fi tì sára nǹkan kan ẹlẹ́ẹ̀kejì òun náà ni at-talaqul mudaf kíkọ kó sọ fún ìyàwó rẹ̀ pé anti talikun gadan ò ń kọ́ ọ lẹ̀ lọ́la ọ̀dọ̀ ẹni tó ń kọ́ ọ lẹ̀ bàbá ti di lọ́la ajẹ́pẹ́njọ wọn retí wọn retí ọ̀la nù. aw anti talikun ra'sa shahr tó sì ti ń bọ̀ bá ti bẹ̀rẹ̀ òun ti kọ́ ọ lẹ̀ ìrú kíkọ́ ọlẹ́ yóò ní wáyé ó di ìgbà tásìkò tí wọ́n fi tì tó bá dé àsìkò tí wọ́n fi tì sí òun bá ti dé ìyàwó ti di kíkọ́ ọlẹ̀ àmọ́ tọ́láàkù eléyìí tó ṣe kọ́ àfi kọ́ nǹkan kan òun náà ní kí ọkọ kó so kíkọ ìyàwó rẹ̀ lẹ̀ kó so mọ́ nǹkan kan tọ́ bí ẹni tó sọ pé tó o bá fi lè lọ sọ́jà lónìí adẹ́kùn ti kọ́ lẹ̀ kọjá pé nítorí gbà ni kò fẹ́ sọ fún kò gbọ́dọ̀ dọ́jà o tọ́. So, eléyìí igi yẹn ò ní já o àmọ́ tó bá fọlọ́ ń búra yóò san kàfàrà kàfàrà sì ni kó fún aláìní mẹ́wàá lóúnjẹ àbí kó dẹ́wù fún wọn àbí kó bọ́kùn lọ́rùn ẹrú tí ọba wa rí ní oṣooṣù yá mọ́ ọjọ́ mẹ́ta ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ yẹn òun ọ̀fẹ́ kíyàwó ọlọ́jà ni kì í ṣe pé bóyá kíkọ́ ọlẹ́ lọ́gbà lérò tó ráwọn ẹlòmíràn kúkú gbédè wọ́n á sọ pé tó bá lọ́jà òun ti kọ́ ọ́lẹ̀ ní tó sì gbà lérò nípa ọ̀gbọ́dọ̀ dọ́jà. so oríṣi kejì òun náà ní kó sọ fún mi pé kó sọ ọ̀rọ̀ yẹn àmọ́ pẹ̀lú ẹ̀mí kò ń fẹ́ kọ́ ọ́lẹ̀ ni bí kó sọ fún mi pé tó bá fi lè fún mi ní nǹkan kan tó bá fi lè fún mi ní nǹkan báyìí báyìí báyìí adẹ́kùn ti kọ́ ọ́lẹ̀ ní tó sì gbà lérò nípa òun fẹ́ kọ́ ọ́lẹ̀ adẹ́kùn ti kọ́ ọ́lẹ̀ ni tọ́. tí ẹnikẹ́ni tó bá kọ obìnrin sílẹ̀ ìyàwó tó sì ti tọ́fẹ́ tọkọ sílẹ̀ yẹn ìyàwó yìí ọ̀fẹ́ ni ṣùgbọ́n kò tí ì wọlé ọ̀fẹ́ kò tí ì wọlé síbẹ̀síbẹ̀ kò tí ì sọ fún yín pé nǹkan báyìí lòun ò fún àmọ́ ti fẹ́ kò sì tí ì wọlé mútà ni ó fún ìyàwó yìí o yóò fi owó yóò fi dá lọ́lá yóò bùn lẹ́bùn ẹni tó lówó òdiwọ̀n tó ní ẹni tí ò ní òdiwọ̀n bí òun náà ti ṣe ní. tó bá jẹ́ pé ìyàwó tẹ kọ̀ sílẹ̀ ẹ tí ì sọ fún ní sọdá kankan ṣùgbọ́n wọlé kí ẹ tó kọ̀ lẹ̀. irú àwọn eléyìí ìdajì sọdáàkì lẹfù ìdajì sọdáàkì lẹfù láì jẹ́ pé bùn lẹ́bùn kankan tẹ́ bá kọ obìnrin sílẹ̀ ṣáájú kó tó wọlé ẹ tí ì dá wà rí ẹ sì ti sọńtẹ́ fún ẹ tí ì dá wà rí ẹ sì ti fún ìdajì ni àyàfi tóbìnrin bá ṣàmójúkúrò àbí tí bàbá rẹ̀ bá ṣàmójúkúrò tó bá jẹ́ kóbìnrin ló ṣe sábàbí tí kíkọ̀ lọ fi wáyé kò ní nǹkan kan tí ó gbà o ọlọ́ni wa in tallaqtumuhunna min qabli an tamassuhunna qad faradtum lahunna fariida fa nisfu ma faradtum tẹ́ bá kó sílẹ̀ síwájú kó tó di pọ́ wọlé kò tí ì sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ẹ wá kọ̀ sílẹ̀ ìdajì ń tẹ́ lẹ́fun náà lẹ́fun إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح àyàfi táwọn obìnrin yẹn bá ṣàmójú kúrò àfi tí bàbá wọn wa an ta'fu taqwa kẹ́ ẹ ṣàmójú kúrò ń ló lóore jù o kẹ́ ẹ ṣàmójú kúrò ń ló lóore jù ń ló súnmọ́ pípa ẹ̀ ọlọ́ wa la tansawu bima ta'maluna basir dájúdájú ọlọ́run ọba olórí ni nípa ń tí ọkọ àti